وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى قفوا لنوبة ọjẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. alhamdulillahi in a'ta wa in harama. àdúpẹ́ fọba tó jẹ́ pé ẹni tó in a'ta wa in harama. ẹni tí ó bá wùn náà ló ní àrísìkí. àdúpẹ́ ọlọ́run ọba. wa in harama. kó wá fúnni ni kò fúnni náà ni àfikẹ́yàn tún dúpẹ́ fún. àmúdá yẹlí kú bí به بدعا ومختتما حمدا يليق به بدعا ومختتما ọ̀kọ̀ní tí mi àti náà ní pé àwádìí ẹ̀rẹ́ ni bí wa ìgbà tí wọ́n fi lóyún wá ń jọ kí ní àná wọ́n náà mọ̀ pé kí n ṣàwà nìkan là ń bá ní àjò yẹn bọ̀ látọ̀dọ̀ bàbá wa sọ́dọ̀ ọ̀yá wa ọlọ́nkàn ti ẹ̀ mọ́ mọ̀ ṣàánú àwa táwa doyún tàbí wa dọmọ lójú. nari bọ̀ bímọ hakama maula wa na kí ba lò ó. orí ẹ̀ gbogbo tó bá ń dùn ẹ́ tó ń ka ẹ́ lára tó ń bí ẹ nínú ṣáà máa rántí pé tí wọ́n ló wà lónìí. nari bọ̀ bímọ hakama maula wa na kí ba lò ó ńlá wà náà pín bá lówó. fi sọ pé àwa yọ ní sí bọ́lá ń ṣe tu ọ̀rọ̀ wa o. fàyínà mọ́lẹ́ àdìlù fi máa kàánà kọ́dé àkàmà. ọmọ tí wọ́n ń wò lónìí tó ló kẹ́ lára tí ìyá rẹ̀ ṣe fún ẹ àbí tí bàbá rẹ̀ ṣe fún ẹ wá sí ni fún ọ́nà kó wọ́n náà máa ṣe irú rẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ náà. fàyínà mọ́lẹ́ àdìlù fi máa kàánà kọ́dé àkàmà. ìwọ má tún wá foró yoró ìwọ gbàpá kọ́lẹ̀ tiẹ̀ bọ́ọ̀lọ́ ṣe kọ̀ọ̀nà bímá. ẹjẹ́ ayọ́nú sí bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ wa. nàrídọ́ bímá. kádẹ̀ lámọ́jú kúrò fáwọn èèyàn pàápàá jùlọ fáwọn òbí wa. ọ̀yìn náà malẹ̀ àdìlò fi máa káànà kọ́dé hakama. ìwọ náà rí fáwọn èèyàn mí náà ṣe jàǹbá fún ẹni ta ó dẹ̀ padà ń yọ ó ń padà ń yọ̀ǹda òun fún ọ́ lè tọ̀. ọ̀yìn náà malẹ̀ àdìlò fi máa káànà kọ́dé hakama. kí ló wá dé tó ń yáfi àwọn ẹlòmíì tó lè yáfi àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ your mother. your father ó ti tó jẹ́ kó tán mo fọ́lọ́n bẹ̀ jẹ́ kó tán torí tọ́lọ́n jẹ́ kó tán yá fi wọn ṣàmójúkúrò fún wọn wọ́n náà ti ẹ̀ tó yẹ kí ha mú tí mo dẹ̀ ń ṣe kún tí mo ṣe yìí ah, ṣé í ṣe òun ni bàbá mi pàápàá náà tún padà wá ronú òun náà omi abọ́ lójú ha tí mo ṣe fún ṣe báyìí ó padà ń ha mi lẹ́tọ́ ẹ̀ èmi náà mọ̀ tí mo ṣe ìyá mi àtún ronú ẹ̀rí ọkàn ajé àtúnsọ bàbá mi ẹ̀rí ọkàn ajé àtúnsọ kí ló tún fẹ́ kọ́ lọ́n ṣe fún ẹ ìtí ò wá sọ yẹn náà àìsọ rẹ̀ náà ọlọ́run ti mọ̀nà tó máa gbà tún fi kẹ́ ẹ sí àlùjọ́nà tí ẹni wọ́n bíùdì kalẹ̀ ṣàkàntì láti máa bíùdì ẹ̀ lọ torí dé ibi tá a ti kúrò lánàá náà ni pé ẹja mójútó dáadáa ṣíṣe sáwọn òbí wa káde ṣàmójúkúrò fún wọn níbi tí wọ́n bá ṣe fún wa ká má foró yoró lára wọn ìwọ tọ́lọ̀ wa ní kíyà tiẹ̀ àbí bàbá tiẹ̀ tiẹ̀ wá dààmú jíyà lórí ẹ tí wọ́n lọ dájú wọ́n ti dájú yìí kí ni kí tẹni tí ìyá tiẹ̀ dájú rẹ̀ wá ṣe torí díẹ̀ yìí ní ìsìlámù ń kọ́ wa là ń kà títà yìí àwọn ọmọ mi tún dájú sí kàbílẹ́wàsì àwọn tó ń lò ya wọn mi tún lo bàbá rẹ̀ ah inna lillahi wa torí díẹ̀ yìí à ń bẹ ọlọ́mà kó jọ kó túbọ̀ fún wa ní ìmánì ilé tó yẹ kóró a ń tẹ̀síwájú nínú ibi tá a bá dé ní àná. àtà ìdá balakọ aṣùdáhù wà balakọ àrùbà ìnà sánátà hù قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين àwọn ọ̀rọ̀ rẹ̀ ilé tí ọlọ́run bá tún sọ fún wa níbi wàhálà ìdààmú àti àìjákàn kúrò lára ọmọ ẹlẹ́ tó bí mójútó ọmọ títí títí ọlọ́ni hátà ìdá balaga aṣúdàhù. ṣáàìdá balaga aṣúdàhù. ọlọ́wọ́ bá ní ìyá àti bàbá máa ń tọ́ ọmọ wọn títí títí wọn ní fílẹ̀ kódà kó ti di géńdé ọmọkùnrin kó ti di géńdé ọmọbìnrin báyìí ó dìbà wọn á mójútó tó fi máa bàlágà dáadáa tó fi máa gbọ́n. balaga aṣúdàhù. lẹ́nu máa rí fáwọn wa wọ́n ti sì máa bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ òdìdí géńdé ọkùnrin géńdé kódà kó ti báyìí ó dá ṣe báyìí má nẹnu yẹ ẹrùn má nẹnu bàbá ẹrùn ṣe máa gbọ́ mọ̀ràn yẹn máa gbọ́ àwọn bàbá wálẹ̀ Yorùbá ní ń tágbàlagbà bá jírí lórí ìjókòó tọmọdé bá gorí òkè àjà lè rí o. àtàrídà balàgọ́ aṣòǹdàkùn. àgbàṣòro dà o. wà bá lágùn.

níbo ló lo fẹ́ ra lẹ̀ sí ah, ọ̀rẹ́ mi tí mú mi lọ síbi ilẹ̀ yẹn àdẹ́dọ̀ mi dé bàbá tó jẹ́ àgbàlagbà ti jẹ́ kí ẹ̀rùn jẹ́ kí ẹ̀rùn ìlọ́nà jẹ́ kó jò dé kó ilé àsanwó ilẹ̀ yẹn ó ṣeé ṣe kí bàbá ẹ ti ní ẹ̀sìnẹ́ǹsì irú ilẹ̀ ibi tó mú ẹ lọ ẹ pé ilẹ̀ ẹ̀rà ni àsìkò ẹ̀rùn náà fẹ́ tabẹ̀ fún ẹ ìwà sọ pé akílò ah, ṣe dáàdì gan-an wá ngbò bá ṣe tán lójú ẹ máa já ó pọ̀ nínú àwọn òdídá ibẹ̀. ìdá balakọ aṣúdàhù wà balakọ arúbáyìnà sáná. ó pọ̀ nínú àwọn nǹkan táwọn bí wa àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n máa ń rí tó yẹ pé ìrírí àgbà ni àwa lè má tètè mọ́. wà balakọ arúbáyìnà sáná. ìwọ lè má tètè mọ́ pé kò bí ẹ ló máa mọ́ ọlọ́run bá ti títọ́ mọ́ fi máa di arúbáyìnà sáná. arúbáyìnà sáná. tó bá تعني أن أشكر نعمتك التي أنعمت علي ẹ̀rí pé hikima ń bẹ́ẹ̀ bí pé ogójì ọdún ọlọ́ngbà níwá Muhammad dìde àtijọ́ 40 years sallallahu alaihi wasallam àtijọ́ 40 olọ́lọ́ngbà níwá Muhammad dìde lójíṣẹ́ ọlọ́n tí a bá ti pọ́ mọ́ ogójì ọdún kódà wọ́n ni a full at 40 ẹ̀wọ́n ní sí fún fọ ẹ̀fà bó fẹ́ bóyá pé kò lọ nínú kọ́dàrú ètò ọlọ́run <laughs> ẹlòmíì lè ti lé ní 50 kọ́lọ́ tó ṣí na rìzìkì tiẹ̀ fún kó má padà fúlù mọ́ kó jẹ́ pípa náà lọ́lọ́wọ́ àìṣẹ̀bẹ̀rẹ̀ sí ṣì nǹkan fẹ́ lòmíì ṣùgbọ́n tá à ń fẹ́ jẹ́ ká mọ̀ ni pé láti máa píkì níjọ fọtì yìí ó ní nǹkan ọlọ́run nígbà tọ́wọ́ bá ti wá pọ̀ mọ́ ogójì ọdí ó náà ti wá ríra rẹ̀ ní ìrìpé tọ̀ èmi náà ti wá mo tó òmìnira gbà báyìí èmi náà tó òmìnira gbà báyìí torí ẹ kò bójú mu ká sọ pé lágbájá ti pọ̀ mọ́ forty years but kò tí brọ́dà yẹn kò tí mario ẹ kí lẹ sọ yìí àbí sísà yẹn bí sísà yẹn ti wà ó mà gbárí gan máta méjì lónìí ó lẹ̀ ní phd kan in fact bó ti wà yẹn ó gùdù gan ni o. o <coughs> gbóyìnbó gan ni ó mọ gan ni ọ kí wọ́n ní èjì wọn báyìí the only thing tó nídìí ni ó kàn fẹ́ máa ni ó ti tó ọmọ ọdún mélòó ó kàn rán ni o ó ti lé o fọ́ ọkùnrin olófẹ́ dúró fẹ́ rẹ eléyìí 40 ìtumọ̀ rẹ̀ ni pé o stéèjì yẹn o ti kọjá kó má ti máa rì. lọ́kùnrin àbí lóbìnrin. ọlọ́run ọba ni ó ti wá tọ́mọ wá fi wá pọ́ ọmọ ogójì ọdún. òun náà wá jókòó ah, àwọn ronú pé àwọn ọ̀yá mi yìí gbìyànjú o. bàbá mi gbìyànjú o. wọn ò fi mílẹ̀ láti kékeré dìgbà yìí. awùzìnì an ashkura ní ìmọ̀tàkà lẹ́tí àní àmì Ọlọ́run gbà mí láàyè fi rọ̀ mí lọ́rùn. Awzi'ni. Ọlọ́run jẹ́ Ana ashkura ni'mataka allati an'amta alayya. Ọlọ́run kẹ́mi dámi lọ́lá jẹ́ ń lè láǹfààní àti dúpẹ́ fún ìrẹ Ọlọ́run lórí Wa ala walidayya. Kí appreciate àwọn pẹ́rẹ́ǹtì mi náà lórí dáadáa tí an a'mala salihan tarida. Àsìkò ìgbà tí ọ̀rọ̀ ti dá síyàn lẹ́nu rèé ẹ̀lẹ́fí mm. eh, máa rí pọ́pọ̀lọpọ̀ ọmọ kéékèèké tó ti pógójì ọdún lónìí táwọn náà gbégbá wà sí ránranrànà pọ̀ nù tí wọ́n máa ń sábà sọ eh, nítorí pé ọ̀n tí màṣúọ̀ so majority ò sí tẹ́bá lọ orí social media náà ní sẹ́rá àwọn kéékèèké táwọn náà wá sọ́rọ̀ jí kíní eh, bloggers ẹlọ́wọ́jọ́ orí wọn ọmọ ọjọ́ òní wọn ẹ̀rí pọ́mọ kékeré ló pọ̀jù nínú wọn wọn ò tí ní experience òye wọn ò gbé ọ̀làjú ló kàn sọ́wọ́ di náà bọ́ sáyé àwọn ọmọ tọ́ṣe ń tọ́ tọ́ṣe ń kọ́ṣì ni wọ́n ṣùgbọ́n gbà tí àwọn bá ti ń dí àwọn stage kan nìyẹn náà máa rí pé ah, ah, ẹ̀hàn ṣe kí ni أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه

wọ́n rákàrà ló máa fi jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ó máa ń nàkú náà ní ní mọ válù owó àgbàlagbà ló máa máa sọ fún kẹ́rà rárá máa rẹ̀ ilé ìkọ́ ló kàn ní ìsìn nínú ọ̀rọ̀ ẹ̀ máa ra ilé óyá owó ti ilé e mọ́lẹ̀ óyá nígbà tí yàn bá wá gbọ́n jìnnà máa fáwọn tí dáàdì ní kí n rà ń gbà yá nífà tí mo tẹ kọ́kọ́ gba fọ́ sálárì mi tí mo tẹ̀ ti lọ plan pé máa fẹ́ android phone ni máa fẹ́ iphone ni máa ṣe kíní kan ni dáàdì ló ní kí n fi délẹ̀ mọ́lẹ̀ á fi pọ̀ ní ọ̀rá ń tí ó ti tó gan. ìfìdúrí ìjàdí. wọn náà máa bẹ ọlọ́run pé ọlọ́run èmi náà láwọn ọmọ rẹ̀. Ìní túbí tún ilé ìka wà ìní mìíràn ní mùsùlùmí. Ọmọ rẹ̀ tó náà ti flashback tó ti mọ gbọ́ oríṣiríṣi àwọn ó ti fa àìlẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ sáwọn bí rẹ̀. Ẹ̀yẹ́ túbí tún ilé ìka. Kọ́dà ṣíkà ló wá sí ẹlòmí ti yẹ ẹsẹ sí dájẹ rí ẹlòmí ti yọgí sí dájẹ rí tó wà ní dájẹ kiri àdúgbò tẹ́gbọ́n ará àdúgbò ni wọ́n gbà lọ́wọ́ bàbẹ́ sọmọ rẹ ó yí ọ̀bẹ ó yàdá sí ìyá sí bàbá tó bí ẹ ó ti wá ní inni túbùtù ilayk. inni túbùtù ilayk. sọ́rí bó ṣe ń gbọ́ yẹn tó mi ń bọ́ lójú ẹ̀ bó ṣe ń gbọ́ yẹn tọkọ̀ rẹ̀ ń bàjẹ́ tó ń gbọ́ pẹ́ sọ́rí bó ṣe ń gbọ́ yẹn tí wọ́n náà ronú pé ah lọ́lọ́ foríjì ẹ̀wọ́n náà ti ṣe báyìí sẹ́yìn o. inni túbùtù ilayk. má kàn jókòó mi tó wáyé kó má sọ pé ọlọ́ foríjì mi nìkan o wáyà yẹn lọ tó bá sì wà láyé wọ́n bàbá ẹ̀rọ padà padà sílé lọ́tún léṣe ọmọ mi á sọ̀rọ̀ sí yàrá bí bàbá rẹ̀ omi á dẹ̀ bọ́dú jù yá yẹn ìyá dẹ̀ bẹ̀rẹ̀ sí ronú bàbá dẹ̀ bẹ̀rẹ̀ sí ronú padà lọ ṣàtúnṣe o ó tún gbé sẹ́kún gbàmù ó ní wọ́n ti kú àà ìrìn wà lẹ́sẹ̀ tètè àà ní kò mẹ́ràn lọ síbi sàárè wọn ẹbọ ló tún fẹ́ lọ ṣe yẹn ó tún fẹ́ dáná mọ́ràn nìyẹn o kí ni màá wá ṣe àà máa lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kó máa wá ṣe dáadáa lórúkọ wọn rẹpẹtẹ máa ṣe dáadáa lórúkọ ìyá yẹn máa ṣe dáadáa lórúkọ bàbá yẹn tí ọlọ́njọ́ foríjì mi ọlọ́njá fi mi tí bá pàdé ya mẹ́lá kìí àmọ́ ọlọ́njọ́ yẹ kó ti foríjì mi ọlọ́nbá mi yanjú àlámọ̀rí yìí bá mi kẹ́ ìyá yìí ọlọ́bá mi kẹ́ bàbá yìí ìgbà ìmọ̀kan ni mi ò mọ̀ ní ẹ̀dẹ̀mọ̀ píṣẹ́rẹ́ ìsìlámù period of ignorance asùrù jáhìlì àsìkò tó ti mọ̀ pé tó ń ṣe òdá o ti wá mọ̀ ní ìsìn alẹ́ ọdún ìbìlì jáhìlì lélẹ́ yẹn o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wà sí ni wo mọ̀ àfáà yẹn ló kọ̀ yẹn sí yẹ olórí ìjọ yẹn ló kọ̀ yẹn sí yẹ gbogbo tó dàrú tó dàrú rúbẹ́ lójú yẹn ṣùgbọ́n tí wá mọ̀ báyìí ní ìsìn pé tó ń ṣe yóò dáa. ìní tubitu ilé ìka. iléyà tó ń bọ̀ ìwọ náà dẹ̀ ti lérí pé pẹ̀lú ògùn ọlọ́run wọlé máa rẹ ẹran léyà fún dájú. ìní tubitu ilé. ìwọ ni wàá rẹ ẹran léyà fún ọmọ ẹ̀ o ti lérí. ìní mi. Ọlọ́run ní fi kó pa èmi àti ẹkó tó tó gbà náà. Kò rẹ̀ ní fi kó pa àwọn òbí náà kó tó tásìkò gbà náà. Lọ́sà tún ṣe o, mọ́mí ẹ nídìí, wọ́n ní ìdàmójútó, ẹ ti wọ̀n wá òkè, ẹ ti dájẹ̀ ò dá. Ìyá yẹn wá kú wa wá lọ dá patí rẹ̀ ládùúgbò. Ọ̀gọ̀rọ̀ ọmọ tó máa lọ ń ṣe patí ṣòkú yẹn, àwọn ọ̀dájú ọmọ tí kì í tọ́jú òbí ni. Ẹ lọ wo aṣọ mélòó ni ìyá rẹ̀ ní, aṣọ mélòó ni bàbá rẹ̀ ní ìlú ni wọ́n kí ni wọ́n fi ń jẹun kí irú oúnjẹ ni wọ́n ń jẹ irú àlàáfíà olówà lára àyá fowó ìṣe sólà sílé kí ìyá ẹ̀ tó kú jẹ́kọ́ náà gbádùn kó tanná gbogbo gbà nínú wa ìdámúrẹ́ kú sì ń dé bẹ́ náà kọ́lọ̀ jẹ́ káàrẹ̀ wá rí ṣe àsìkò tó ti wà bó ṣiṣẹ́ wáyé náà ṣe sólà sílé fún ẹ̀. ní túbítù ilé ikáwa yìí ni ìmìnà ilé mùsùlùmí. ọmọ arẹwà ni ọlọ́run èmi náà tún bá lọ sọ́dọ̀ rẹ ọlọ́run o mo ti wọ́n lèmùsílèmì. Ilé jẹ́ ẹ̀kọ́, ètò wà nínú ìsìlámù tí wọ́n náà ti ń gbọ́. Mo nígbà pé pẹ̀lú àsìkò yìí pẹ̀lú tó ń gbọ́ yìí, impression rẹ ti yàtọ̀ nípa ìsìlámù ẹ̀hẹ́n gbogbo àwọn tó ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa islam yẹn ó yẹ kó ti yàtọ̀ pátápátá lẹ̀ ẹgbẹ́ sóhun tó wà nínú alukurani nìyẹn àwọn tó wà nínú ẹ̀ ló ń gbọ́ yìí ó pọ̀ jù báyìí lọ díẹ̀ ń sọ fún ẹ. ọ̀làyíká lẹ́bí nànàtàkọ́ bẹ́lù ànihùn àhàsánà máa àmìlú wànàtàjà wàzù àǹsẹ̀jì àtìhìn fi àṣàbìlì jàǹnà. وعد الصدق الذي كانوا يوعدون ọlọ́run bá ní àwọn tí wọ́n rí báyìí ọláìkà àwọn tí a ṣàlàyé gbogbo ilé ìfún tí wọ́n gbọ́ tí wọ́n gbà tí wọ́n yí padà ọláìkà lẹ́bí ìnana takọ́ bàlùwà ní òmù àhàsánà máa àmìlú àwọn ọmọ rẹ̀ táwọn padà ń ju àwọn òbí wọn nínú lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣeun tí ò dá sẹ́yìn ìgbà kan àwọn ọmọ dáadáa tí ẹ pé hardship yìí àwọn ọmọ

ilé ọmọ mú kú mu jẹjẹkújẹ owó tí wọ́n náà owó tó ń náà lọ́kọ̀ pẹ̀lú ẹni hó hum ahasana ma amilu. ọba náà wa ṣe wá sí ìfún tí wọ́n gbọ́ tán wá yí padà àwọn ilé náà tẹ́gbọ̀nà tàkọ́ bá lọ á ní hum ahasana ma amilu. ọba ní gbogbo dára tó bẹ̀rẹ̀ sí ṣe yìí òun náà ó padà bẹ̀rẹ̀ sí aṣọ sí ìyá ẹ lọ́rùn. wọ́n láti túnú àwẹ̀ fún wọn. ó tún lọ sínú ilé olótúnú yàrá wọn ṣe. ó já ogun náà tójú wíìdò wọn ṣèmí síbẹ̀. ó tún ẹ̀ náà wọn ṣe ó tún tẹ́lẹ̀ tí wọ́n ṣe. ó wá ń ṣe dáadáa sí wọn ó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa. ọlọ́run gbogbo dáadáa tó ń ṣe yìí minhum hasana ma amilu. ọlọ́run gbogbo dáadáa tó bẹ̀rẹ̀ sí ṣe wọn ọlọ́run òun náà ṣe tàbí wá gbà lọ́wọ́ ẹ̀. wọ́n سيئاتهم في أصحاب الجنة ọlọ́run ní bákan náà òun á tẹ̀ ṣàmójú kúrò fún ẹbí àwọn bí tó kù sí òun á wá ṣe lọ́mọ àlìjẹ́nà. وعد الصدق الذي كانوا يوعدون. ọlọ́run nílé ilé àdéhùn òdodo tó pé àdéhùn tó kò sí ẹ̀. ìtò ọlọ́run ni. mo nígbà pé ó gba ọmọ náà láti gbọ́ ìta sọ yìí wọ́n tó bí ẹṣù wà láyé ọ̀run tó kù lókè igbẹ́ṣọ́ o jọtorítọ́ ọlọ́run padà sílé o lọ́tún léṣe o a ò ti balẹ̀ jẹ́ ṣùgbọ́n kò tí bọ́ ó ní òun tẹ̀mọ́ òun tẹ̀ṣẹ́fẹ́ dọ́dọ̀ dáàdì tí dáàdì bá rí òun lọ́ọ̀kan gan àwọn dáàdì lè ṣe pè fún wọn kò lè dáàdì ṣe bẹ́ẹ̀ náà ti ń é ẹ̀fà ẹ̀fà mọ́ra ọmọdé kí n mẹ́kọ́ jẹ àbí tí ẹ̀kọ́ náà nàbórí ọ̀nà ọmọdé kí n mọ̀ orí jẹ kó máa rà lọ́wọ́ tí wọ́n máa ń jẹ orí ni orí ni kì í ṣe orí bẹ́ẹ̀ náà ọmọdé n mẹ́kọ́ jẹ náà kó máa rà lọ́wọ́ ẹ̀dẹ̀ni bá fọwọ́ tún bọ́ mọ́ wí àtúnfọwọ́ sì fà mọ́ra bọ́ ọmọdé ṣe rí náà nìyẹn láti ẹ ètẹ́ bínú sí tọ́lá rẹ̀ ò bá dá wọ́n máa ń gbà tó bá ń dárúkọ ẹ̀ ma dárúkọ tí náà máa hmm. ìwọ́n náà wá mọ́bọ̀ tẹ̀sí lè débẹ̀ oyé rẹ̀ ògbé burú gbogbo tẹ̀ ń sọ gbọ́ ó da wà fà gidi kan àbí kò wá kan àbọ̀ rẹ̀ bàbá rẹ̀ kan lọ bá wọn ó ti kọ́kọ́ lọ julẹ̀ lọ́dọ̀ wọn pé tó tọ́ ó fẹ́ gbà nǹkan ńlá lọ́wọ́ wọn ni ó ti ṣe ti ṣe ó dẹ̀ fẹ́ wá lọ bá ẹ bẹ̀bẹ̀ ó fẹ́ ṣàtúnṣe ó fẹ́

gbogbo àwọn òbí tó dẹ̀kù náà tàà ń bí mọ́ hey àwọn ọmọ wa náà láti ń tọ́ yìí ẹjá fẹ̀sìn tọ́ ọjẹ́ rí gbogbo ń tà ń sọ yìí tààfin ní máa làágùn tẹ́sìn bá ti jẹ́ foundation nínú ìgbésí ayé ọmọ ni o tẹ́sìn ò bá jẹ́ foundation nínú ìgbésí ayé ọmọ kò sí ń tààrẹ́ fi kérú ọmọ báyìí padà ó ti lọ o ọgbọ́n àwọn tàà ń sílé náà fún ìsìn ẹ̀rí pé àwọn tọ́lọ́ máa ní tọ́lọ bá ní kó ní láàrí báyìí ó ti kúrò Nàìjíríà ó ti lọ ìjọ tó bá yọ ló máa dágbọ́nfin kankan ránṣẹ́ sí dájì àbí mọ́mí ẹ̀ tó bá tún rántí wọn ní a lè máa sọ pé ibi yà ń ṣe wáyé àwọn mẹ́ẹ̀tì wà ókè gan-an ọ̀n sí Nàìjíríà o bí bàbá yẹn ṣe wáyé tó sì ń gbé kìkìrì àdúgbò lọ oúnjẹ yìí pẹ̀lú orun funfun yà ah, àwọn mẹ́wàá ókè gan-an ìkáwà ní Canada ìkáwà ní gbogbo ọmọ ẹni wọ́n dárúkọ pọ̀ ti wà káàkiri ẹ̀ kò sẹ́sìn ni o náà fi gbàgbé ẹ sílé o náà fi rí ti ẹrù mọ́ o torí di ìyàwó bí ẹja kọ́kọ́ fẹ̀sì tán àmọ́ wa náà káwa náà bá lè jẹ́rú èrè tá n kàkàlẹ̀ yìí kó yẹ kó bí jẹ́ lára ọmọ rẹ̀ àbí kí ni wàhálà tẹ̀ ń bá ká ìwé lẹ̀ ń kọ́ ọmọ nìkan ẹ̀kọ́ lẹ́kọ́ ẹ̀sìn à ní kẹ́ má kọ́ ní ìwé àwa náà kọ́ ọmọ wa ní ìwé àwa náà ń kàwé sí o ṣùgbọ́n tá ń gbìyànjú àti ṣàlàyé fún ni pé ẹ jẹ́ kẹ́kọ́ ẹ̀sìn jẹ́ foundation gbogbo yóò tẹ́ bá wá tó wá kọ́mọ yẹn láyé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ló máa máa jẹ́ akọmọ̀nà fún tí òfin ní ṣìwà hù ilé ń jẹ́ àwọn tọ́rọ̀ bàbá sọ nípa àwọn òbí àtàwọn ọmọ nínú Al-Qur'ani wa. Walladhi qala liwalidayhi uffil lakuma ata'idani an ukhraja wa qad khalatil qurunu min qabli wa huma yastaghfirani lillah. وَإِلَكَ آمن إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَيَقُولُ مَا هذا إلا أساطير الأولين ọba tó dá wa náà mọ̀ wá ó dẹ̀ mọ̀ pé nínú àwa tó ń dá àwọn aláìgbọ̀nràn wà gbogbo wa títà ń sọ yìí tẹ́ ń gbọ́ yìí bẹ́ẹ̀ lómi ṣe ń gbọ́ tó náà pẹ̀lú ẹ̀ náà sínú mi ni màá ṣe yìí náà ni Ọlọ́run ni ẹni tó yẹ pé pẹ̀lú gbogbo ń tẹ́ sọ fún tó gbọ́ yìí. Lẹ́ni wọ̀lẹ́dẹ́ kọ́lá ni wà lédè yìí, ó fi lakùnmá. Ó fi lakùnmá. Ọlọ́run ni ọmọ ilé ọlọ́mọ ṣe wá lọ́mọ rádaràda. Wọ̀lẹ́dẹ́ kọ́lá ni wà lédè yìí, ó fi lakùnmá. Ọlọ́mọ ṣe àmọ́ ọlọ́mọ rádaràda. Ẹ̀yìn yá ẹ máa àrùn ọmọ yín lọ́wọ́ o gbogbo àwọn òbí ẹjá fún àrùn ọmọ lọ́wọ́ o ẹ má jà gbójúlówó tà wọn lórí o ẹ má jà after what do you expect me to do again? ṣúfẹ́ I've tried a lot kí ló tún fẹ́ wọ́n yẹ tí mo gbà torí ẹ̀ wọ́n kí ní tí mo ṣe torí ẹ̀ torí ẹ̀ mo ṣe dispose property báyìí gbogbo eléyàn ọ̀rá o ẹjá kọ àjọ àkún fún àwọn ìkọlọ májọ yàrá kó yá ní ọ. ọlọ́wọ́ bá lẹ́ni tí ń sọ fún àwọn òbí rẹ̀ méjèèjì pé ó lákùmọ̀ sí ọyìn fọ́tí mami come on get

ọ̀nà àwọn alákòóntò kúnbọ̀ ṣe àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn tí wọ́n ti lọ ń bọ̀ èmi náà fẹ́ lọ ìlú báyìí ní máa dárúkọ àwọn òlú onílú ẹ̀dùn sí mọ́ gbogbo àwọn olùtẹ́ kó àwọn ọmọ yẹn lọ ẹ̀sẹ̀ ẹ̀bèrè lọ́wọ́ ọkùnrin tó wà lọ́hùn ẹ̀bèrè lọ́wọ́ bọ́dà ẹ̀bèrè lọ́wọ́ sísáyé tó wà lọ́hùn pé gbọ́bà àwọn ọmọ yẹn ní títọ́ ń bẹ̀ yẹn kí bàbá yẹn kó gbégbèsè yẹn lásán pé òun kò tiẹ̀ fọmọ nílàdì káì ọmọ àwọn ọmọ tí wọ́n ti mọ fóònù ọba ọlọ́pàá àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ dámọ̀ nìyẹn wọ́n ti pè lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá gbé bàbá yẹn wọ́n ya yẹn lé ni. ní lè gba ọmọ yẹn kúrò lọ́wọ́ ẹ̀ kó má lẹ́tọ̀ọ́ sọmọ yẹn rẹ̀. ó dẹ̀ lọ mú ó lọ pọ́n kínní ó dẹ̀ lọ fọ́ glass cup ń bẹ̀ ah ó lọ dáná sínú gáàsì ó sílẹ̀ wá lọ ń ṣeré lọ ń gbá bọ̀. wàlẹ́rí. bó bá jọ bó bó bó àkẹ́rà ò sí lọ́dọ̀ wa ń bí àfẹ́ tó bá fẹ́ tọ́ ọmọ tiẹ̀ rà. wàlẹ́rí kan lálẹ́ wà lédè òfin làkùnmá. ọmọ mi nílùú tiwọn òun òbí wọn gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ o. bí bàbá bá sọ̀rọ̀ tó bá pọ̀ jù ọmọ yẹn á ti sọ pé ó ti ọmọ á ní kó ti ń sọ́ọ̀tì òun ọmọ ya sọ pé ó ti ń di sọ́bláìfù òun kò jẹ́ kó ń free kò jẹ́ kó ń ṣe gbá mm-hmm. òbí ò tọ́mọ tọ́ láwọn òlú kan nàìjíríà ń bí àṣírọ́mọ tọ́ àṣírọ́mọ wa bá wí ó tún wá bọ́mọ yẹn wí ó tún wá di ń táyé ọmọ tún wá di ń tọ́mọ náà tún wá sọ fún pé dáàdì òfin lákùmọ̀. òfin lákùmọ̀. dáàdì sí ọyìn mọ́mì sí ọyìn à. Ah! òfin ọlọ́run náà àwọn ọmọ táyé tí wọ́n tún ti wá rí báyìí ó ti ń rún délẹ́fù báyìí. àtàrídá mi ni àná. أخرج وقد خلت القرون من قبله ẹ mọ̀ wípé àyàtà kàsókè tẹ́lẹ̀ ni pé fọlá tẹ̀kú lẹ́hùnmọ́ òfin ọlọ́ni ẹ máa sọ ọ̀rọ̀ sí ọ̀táwọn òbí ọmọ ilé wa sọ̀rọ̀ sí ọ̀sí bàbá rẹ̀ àbó sọ̀rọ̀ sí ọ̀sí ya rẹ̀ tẹ́wọ̀n kọ́ pósìtì ń tọ́lọ̀ ní ká máa ṣe lòwe ṣe aláni ẹmá ṣe sí ọ̀ òun ṣe sí ọ̀ ó fi lákùn máa ó tún wá bẹ̀rẹ̀ sí wa ọ̀rọ̀ jóyà rẹ̀ lórí ó tún wá ń wa ọ̀rọ̀ jó bàbá rẹ̀ lórí àti àìdáni mi an òkúrọ́jà wàkọ́dé kọ́lá tí lẹ́kùnrú nù mí nǹkan bẹ́lí. ó ti rí yàrá àti bàbá rẹ̀ sí àwọn tí wọ́n ẹ fẹ́ máa dọ́ọ̀lù láìpù mi ni ẹ wá ọmọ ní láìpù tèmi náà láti léèfù bẹ́ẹ̀ ṣe ní tí náà láti léèfù. ibi ah, náà láti máa tẹ̀síwájú kuja wako ilé ìtabara wa sọ yìí ní ìbádà fún wa akọlù subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrán àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta